johanu kínní orí karùn-ún. olúkúlùkù ẹni tí ó bá gbàgbọ́ pé jésù ni kristi a bí i nípa ti ọlọ́run àti gbogbo ẹni tí ó fẹ́ràn ẹni tí ó bí ni ó fẹ́ràn ẹni tí a bí nípasẹ̀ rẹ̀ pẹ̀lú nípa èyí ni àwa mọ̀ pé àwa fẹ́ràn àwọn ọmọ ọlọ́run nígbà tí àwa fẹ́ràn ọlọ́run tí a sì ń pa òfin rẹ̀ mọ́ nítorí èyí ni ìfẹ́ ọlọ́run pé kí àwa kí ó pa òfin rẹ̀ mọ́ òfin rẹ̀ kò sì nira nítorí olúkúlùkù ẹni tí a bí nípa ti ọlọ́run ó ṣẹ́gun ayé èyí sì ni ìṣẹ́gun tí ó ṣẹ́gun ayé àní ìgbàgbọ́ wa ta ni ẹni tí ó ṣẹ́gun ayé bí kò ṣe ẹni tí ó gbàgbọ́ pé ọmọ ọlọ́run ni jésù í ṣe èyí ni ẹni tí ó wá pẹ̀lú omi àti ẹ̀jẹ̀ àní jésù kristi kì í ṣe pẹ̀lú omi nìkan bí kò ṣe pẹ̀lú omi àti ẹ̀jẹ̀ ẹ̀mí ni ó sì ń jẹ́rìí nítorí pé òtítọ́ ni ẹ̀mí nítorí pé àwọn mẹ́ta ni ó ń jẹ́rìí ní ọ̀run bàbá ọ̀rọ̀ àti ẹ̀mí mímọ́ àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí sì jẹ́ ọ̀kan nítorí pé àwọn mẹ́ta ni ó ń jẹ́rìí ẹ̀mí àti omi àti ẹ̀jẹ̀ àwọn mẹ́tẹ̀ẹ̀ta sì fi ohùn ṣọ̀kan bí àwa bá ń gba ẹ̀rí ènìyàn ẹ̀rí Ọlọ́run tóbi jù nítorí ẹ̀rí ọlọ́run ni èyí pé ó ti jẹ́rìí ní ti ọmọ rẹ̀ ẹni tí ó bá gba ọmọ ọlọ́run gbọ́ ó ní ẹ̀rí nínú ara rẹ̀ ẹni tí kò bá gba ọlọ́run gbọ́ ó ti mú un ní èké nítorí kò gba ẹ̀rí náà gbọ́ tí ọlọ́run jẹ́ ní ti ọmọ rẹ̀ ẹ̀rí náà sì ni èyí pé ọlọ́run fún wa ní ìyè nípẹ̀kun ìyè yìí sì ń bẹ nínú ọmọ rẹ̀ ẹni tí ó bá ní ọmọ ó ní ìyè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 ẹ̀ṣẹ̀ kan sì ń bẹ tí kìí ṣe sí ikú àwa mọ̀ pé ẹnikẹ́ni tí a bí nípa ti ọlọ́run kìí dẹ́ṣẹ̀ ṣùgbọ́n ẹni tí a bí nípa ti ọlọ́run a máa pa ara rẹ̀ mọ́ ẹni búburú ni kìí sì fọwọ́ kàn án àwa mọ̀ pé ti ọlọ́run ni wá àti gbogbo ayé ni ó wà ní agbára ẹni búburú ni àwa sì mọ̀ pé ọmọ ọlọ́run dé ó sì ti fi òye fún wa kí àwa kí ó lè mọ ẹni tí í ṣe òtítọ́ àwa sì ń bẹ nínú ẹni tí í ṣe òtítọ́ àní nínú ọmọ rẹ̀ Jésù Kristi èyí ni Ọlọ́run òtítọ́ àti ìyè àìnípẹ̀kun ẹ̀yin ọmọ mi ẹ ara yín mọ́ kúrò nínú òrìṣà àmín. Ah,